فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في القرآن الحكيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أدوك فلون أتروي كيولون أتيجيولون kọlọlì bá síwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́n bá rán sí wa ànábì wa Muhammad ìkẹ́ àti gẹ̀ta ní kí ọ bá ànábì ọlọ́njọ́ bára ilé ẹ̀ kọ́ bá wọn sàhábà ẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́njọ́ kàn wọ́n kọ́ kàn wọ́n náà kọ́ lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Ibadallah àkọ́kọ́ ọ̀rọ̀ tí kọ́kọ́ sọ lórí kútúbà lẹ́ni ni pé ẹjá bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ló kó gbogbo nǹkan tán ọba àlekè ọlá subhanahu wa ta'ala ń sọ fún wa pé yá ayyuhal ladina amanu ẹ̀yin tí ẹ jẹ́ múmìnì ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run haqqa tuqati ìbẹ̀rù tààrà wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ ẹ kú sínú islam ibadallah oní wà ń bẹ̀ yìí shawwal in the twenty four tí a bá sọ̀kalẹ̀ rẹ̀ a wà bọ́ sí oṣù dolkida tí kálukú ọmọ palẹ̀ mọ́ fún iṣẹ́ hajj ibadallah bí ọjọ́ méjì mẹ́ta tó kọjá àwọn tí wọ́n ń ṣe ètò ayé wọ́n láwọn ń sọdún àwọn òṣìṣẹ́ ìsọdún òṣìṣẹ́ kí solution ìṣe àmánà pẹ̀lú iṣẹ́ ojú ká sọdún òṣìṣẹ́ lọ ìbádàlá àwùjọ wa tí a wà pàtàkì jùlọ nílùú tá a wà yìí a pòfo nǹkan tó yẹ ká rí lára òṣìṣẹ́ ìjọ́kíjọ́ téèyàn bá ti pòfo nǹkan tó yẹ kéèyàn ó rí lára ẹni tó gbaṣẹ́ tí ń ṣiṣẹ́ abẹ́ni tí ń ṣiṣẹ́ ọwọ́ abẹ́ni tí ń ṣiṣẹ́ ọ́fíìsì bí n tó yẹ kárí tà bá ti rí lára ẹ̀ a lè láṣeyọrí. ìbádàlá gbogbo ẹ̀yin mùsùlùmí tí ọlọ́run ọba ọba àlékè ọlá tó fi yín sí di wípé ẹ̀ ń bá yẹn ṣiṣẹ́ àbí ẹ̀yin mùsùlùmí tọ́lọ́run ọba ọba àlékè ọlá tó fi yín sípò pé ẹ̀ ń ṣiṣẹ́ fáwọn èèyàn bíi káfíńtà bíi bíríkìlíà bíi kẹ́tíkà bíi wẹ́dà bíi ẹni tó ní kọ́ńpìnì tí ń ṣe ẹnjìníà tí ń rọrin àbáwọn tí wọ́n gba àmánà lọ́fíìsì tí wọ́n ń ṣiṣẹ́ bóyá ṣe ìjọba bóyá ṣe àdáni kódà nínú òṣìṣẹ́ làwọn gómìnà tẹ̀rí ń wà pírẹsidẹ́ǹtì gan ń ṣiṣẹ́ ṣèlú ni gbogbo àwọn chairman local government wọ́n ń ṣiṣẹ́ ṣèlú ni bẹ́ẹ̀ làwọn tí wọ́n wà lọ́fíìsì gangan tó ṣe pé pò gan ò gbé wọn wọlé àmọ́ pò wọn ná ọ́fíìsì kò fúyẹ́ sẹ́rí àwọn tí mo fẹ́ kà yìí àwọn lọ tí ò fi sálàáfíà nílùú mọ́ ẹ jẹ́ n sọ fún yín dáadáa à ń pè kínní kan ní al-amana kí là ń pè lámàánà ìtọ́lọ̀hún ọba ọba àlekè tí ò fi ṣeré ni ìjọkíjọ tí mẹkáníìkì ọba lámàánà mọ́tò yín ò lè lálàáfíà o ìjọkíjọ tí wẹ́dọ̀ ọba lámàánà ìtọ́ba ṣe fún yín ò ní pẹ́ bàjẹ́ o ìjọkíjọ tí bíkìlọ̀ ọba lámàánà tọ́wọ́ bá yẹrẹ lé ẹ̀ sàbámọ́ o ìjọkíjọ tá a bá fi èèyàn jẹ gómìnà tí ó lábàámà owó ni ó kò jẹ ìjọ tá a bá fi èèyàn ṣe mínísítà tí ó bá lá tí ó lámàánà àǹfààní ara ẹ̀ ni ó máa rán kí là ń pè lámàánà a fi kinní yìí tì sí ọ lọ́dọ̀ wá dá padà fún wa bá a ti fi tì sí ọ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ pàlíkì ọlá kò fi ṣeré kọ́dà ńgbà tọ́lọ́wọ́ máa sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ tí ó ka quality ara wọn nínú tí ọlọ́run tọ́ka kún quality wọn ni pé walladhina hum li amanatihim. wàhádìhìm ràún wọn làwọn èèyàn gidi tí ó là tíyà ò ní jẹ níjọ́ àlùkìyàmá alladhina hum li amanatihim tẹ bá fún wọn nígbà fipamọ́ àmánà wàhádìhìm àbí wọn bá ṣàdéhùn ràún wọn sọ wọn ò ní ti ododo? tí ó jẹ́ mùsùlùmí gidi tí ò ní lámàánà pẹ̀lú iṣẹ́ tó bá gbà àbí kò ní lámàánà pẹ̀lú tí a bá fi tì sí lọ́dọ̀ anabi wa muhammad bí ẹ bá rántí nígbà tí àwọn ọ̀tá pọ̀ fún anabi tí wọ́n bẹ̀rẹ̀ sí lé anabi káàkiri hurricane adimi rome tọjọba rome àwọn ará wà lọ bá a lérí pé kọ́ra àwọn lọ́wọ́ bí ọwọ́ ti tẹ ànábì gbogbo àwọn ọmọ ẹ̀ tọ́ bá sì wọ rúùmù kí wọ́n lé wọn jáde nígbà wọn adọ́dọ̀ Herikal yẹn Abu Sufyan ló lídi àwọn tíìmù lọ́bẹ̀ nígbà wọn wá débẹ̀ Herikal ó wá ẹni tẹ́ ń wí yẹn tẹ́ ẹ pè lọ́mọ yín ara yín ẹ júwe iṣẹ́ ń ṣe gan ẹ jẹ́ mọ́ ọ́ nígbà tí Abu Sufyan sọ̀rọ̀ ó ní ya'muruna bis-sala ń pa wá láṣẹ ká máa kírun ń sì ń pa wá láṣẹ ká máa sin òòṣà tá à sìn mọ́ was-sidq ń pa wá láṣẹ ká máa sòdodo wal-wafa bil-ahad ń sì ń pa wá láṣẹ pé tá a bá ti gba àdéhùn ká má déhùn ṣẹ wa ada al-amana tí a bá tọ́jú nǹkan sí wa lọ́wọ́ ká dá padà. mẹ́rin tó jù ẹ̀sùn wa lọ́wọ́ ma pé ni wọ́n ní ìdìrà lọ́wọ́ hẹ́rẹ́kàlù ńgbà wọn ka àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ kò jẹ́ àṣẹ bọ́ ó ní a máa kírun ó ní a máa sòdodo ó ní ká lójú kúrò níbi ìsìná ó ní tá a bá pàdé nǹkan musẹ tá a bá lámà náà sí dáadáa hadihi sifatu nabi, ntẹ kakalẹ̀ yìí báwọn ànábì ọlọ́run ti rí nu ntẹ kakalẹ̀ yìí o báwọn ànábì ọlọ́run ti rí nu sẹ́ẹ̀rì nísìnyí nínú tí wọ́n kà fún ànábì ńjọ́ náà tí wọ́n ní í ṣe àdáhùn àmàna tí a bá fún lámàna ti yóò ṣe wal wafa bil ahad tí a bá sàtọ́ bá sàdéhùn yóò mú ṣẹ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ó ti mọ yín la mẹkáníìkì ọmọ yín la bíríkìlíà ọmọ yín la ẹ ní àdéhùn tẹ ẹ bá gbé mọ́tò fún mẹkáníìkì lẹ́yìn ìjàmbá àmánà tí ó ṣe ìgbà tó wà lóun ó gbé wá kí ó gbé wá o mọ́tò ẹlòmíì lẹ́yìn ìgbà tó sanwó fún mẹkáníìkì tán ọlọ́wọ́ àti tóbi wọ́pọ̀ lọ́fíìsì rẹ̀ ni bẹ́ẹ̀ bá gbé sẹ́fọ́ káfíńtà tí n bá ti ń bọ́ ka owó èso àtowó páànù kó fún tọ́wọ́ bá kó fún yọ kan páànù méjì papọ̀ lójú kan tí lè rí ojú tọ́ba sí lọ́wọ́ wà lọ́la má retí ẹ o má retí ẹ tọ́ba ní ń bọ̀ lọ́túnla má retí ẹ wọn ládéhùn wọn lámàánà sẹ́ẹ̀rí bí mo ti sọ gẹ́lẹ́ náà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹni tí ń ṣèjọba náà ládéhùn kọ̀ lámàánà kí wọ́n tó wọlé tẹ́ ẹ bá sọ fún wọn pé wọ́n máa fi ahọ́n láti tí wọ́n la hàn rè ẹ ṣáàjú wo títí táwọn là fáwọn ó bá ti wọlé tán ó ti gbàgbé èyí tó wá burú jù bẹ́ẹ̀ lọ àdéhùn tó ṣe kò múṣẹ àmọ́ náà ló ti wá kó fún un kò ní fi jíṣẹ́ mo rántí njọ́ kan mi ní dákọ̀ àdúgbò ohun tí ń gbéngbà náà mo gbọ́ àdúgbò ní dáadáa àwọn yálòdú wá sí mítìnì wọ́n wá ní títí àwọn ìyá àwọn afẹ́kí ìjọba bá wọn dà ẹnìkan náà àwọn tó wá lajú tó súnmọ́ ìjọba wá lọ́dọ̀ ìjọba nígbà wọn wà dùn wọ́n wá ní a àwọn ti da títì yìí lẹ́yìn ìgbà táwọn da tán gan àwọn tún ṣe renovation fún lẹ́ẹ̀mejì eruku lọ́wọ́ o àwọn kan ló gbódìdí owó títì tí wọn ò dá àwọn kan wọn tún nítọ̀ wọn ti dá ó ti bàjẹ́ afẹ́ tún ṣe lẹ́ẹ̀mejì àwọn tó ń wá ní à eruku náà làwọn wà láti yọdún yìí wọn lòun rè ń nùwé òun rè ń nùwé ẹ dákun kéèyàn gbowó títì ti gbogbo aráàlú kó sì mójú kó

bíi bíríkìlà bíi káfíńtà bíi wẹ́dà bíi mẹkáníìkì ẹlòmíín náà dá kọ́mpínì tó yẹ pé ẹnjìnírìn ni wọ́n ń ṣe ní kọ́mpínì rẹ̀ sẹ́lẹ̀gbẹ̀ yẹn tẹ́ bá wá sẹ́nu sẹ́bẹ̀ yẹn wàláhì tẹ́ ẹ̀ bá bẹ̀rù ọlọ́run ẹnìkan ò lè sọ yín. àkọ́kọ́ ni pé ẹ gbà ni tí ń rọ́ kọ́bà yín tí ń mójútó yín nìkan ni Allah torí ẹ̀ dé kọ́mpínì mi gateman àtẹni tí ń darí ibi tó mú kọ́kọ́rọ́ ibi wọ́n ń kọjá sí lọ́wọ́ ọ̀rẹ́ làwọn méjèèjì wọ́n wá ṣèwé pọ́rajà mẹ́wàá ẹni tó wà lẹ́nu ibi tí ń kọjá sí yóò wá kó twenty fún yóò wá fóònù gétí má pé ẹ̀jẹ̀ ọmọ àkọjá lọ àwọn yìí ò ní òpin owó mẹ́wàá tí ó kù bàbá tó ní kọ́mpìnì òun tó ti bá dáadáa míì lọ tí ń retí pé rí ọ yọjú lọ́wọ́ yá yọ kàn rí pé rìsọ́ọ̀tì gbogbo owó ọdún kan òfò kò sí ntọ́fà o kálukú ọgbà pọ́lọ́wọ́n ọba ọba àdìkíọ́lá ńrọ́ kọ́ba òun bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mọ́mì ní òdodo ọ gbọ́dọ̀ mọ̀ pọ́lọ́wọ́n ọba ọba àdìkíọ́lá yọ̀rọ̀ kíbòhò ń mójútó òun ẹ lọ wọnú alukur'an ọba mi ní inna Allah, kana aleikum raqiba èmi ọlọ́run ọba lẹ́yìn lérí ní mójútó yín ní rán kábà yín èmi ọlọ́run fúnra mi ní mójútó yín èmi sì ní sọ tẹ̀sí. ẹ lọ wọnú alukur'an tọ́lọ̀ ń sọ pé alam tara ẹ̀rí ni abẹ́ rí anna Allaha ya'lamu ma fi samawati wa ma fi al-ardi. òun ọlọ́run ọba gbogbo ti ń bẹ sámà pátá ìmọ̀ òun ka gbogbo ti ń bẹ nù lẹ̀ pátá ìmọ̀ òun ka ọwọ́ ni ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhu tẹ́ ẹ bá pé mẹ́ta tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó yẹ kẹ́ ẹ máa rántí pọ́lọ́run lẹ́kẹ́rin yín bẹ́ẹ̀ wala khamsatin illa huwa sadisuhum kẹ́ ẹ jẹ́ márùn kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ mà pọ́lọ́run ọba sì kẹ́ ẹ bá yín wala adina min dhalika wala akthara illa wa huwa illa wa huwa ẹ kéré sí bẹ́ẹ̀ ni o ẹ kéré sí mẹ́ta ni o ẹju mẹ́fà lọ ni o ó yẹ kẹ́ ẹ mọ̀ pọ́lọ́wọ́n ọbọ̀ balẹ̀kẹ́ ọlá ń bẹ pẹ̀lú yín aynama kanu ibikíbi tẹ́ ẹ bá wà thumma yunabbihum bima amilu yawmal qiyama tó bá wá dijọ́ alkiyama gbogbo tí wọ́n ṣe yẹn ọlọ́run ó padà fún wọn ní àbọ̀ rẹ̀ inna allaha bikulli shay'in alim ọlọ́run ọba kò sí ti ọmọ ẹ máa mọ̀ pọ́lọ́run ọba ń rí yín o ẹ sì mójútó yín ikhwatal iman lábẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọjá sí pé tí ẹ bá ń gbéṣẹ́ fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ mọ̀ wọ́n ẹnìkan ṣoṣo gbogbo ṣẹ́ ní opó òun fẹ́ gbà ọmọ o kọ̀mọ́ kò sínú wa mú mi ni kò sínú wa ẹnìire ẹnìire gbaṣẹ́ tí ọmọ ẹnìire kò ní gbaṣẹ́ tí ọmọ tẹ bá ń ṣe sáyidì lọ́wọ́ tẹ bá rí bí kìlà tí wọ́n sọ pé àwa wẹ́dà yóò lóun lè ṣe ẹjọ wọn parí iṣẹ́ bíríkìlà yìí tẹbẹtọ lọ àwọn káfíńtà yóò ló ń kọrí òun ká àwọn ọmọ sẹ́yìn wá kí wọ́n máa yóò wá gba contract lọ́tọ̀ tiẹ̀ yóò wó sì sẹ́tí ó sì islam ọ̀fara mọ̀ kàn yìí mi sọ pé islam ní ká má gbàṣẹ́ ṣe o ṣùgbọ́n tó o bá mọ̀ mọ́ gbà níṣẹ́ mọ́ gbà níṣẹ́ kéèyàn máa ti ń kó ṣe ti yẹ ó ṣe ọ̀dà púpọ̀ ṣe àwọn èèyàn tí wọ́n bá fi lè mọ̀ pé lágbájá tọ́ ọ bá gbéṣẹ́ fún un yóò ṣiṣẹ́ rẹ tí ó dùn mọ́ ọ iye tọ́ ọ bá bù ní ni wọ́n lára o iye tọ́ ọ bá bù kò ní ni wọ́n lára sẹ́rẹ̀ yóò ṣiṣẹ́ kábíntà ni bíríkìlà ni wẹ́dà ni àtẹ̀yìntẹ̀ ń ṣiṣẹ́ ìjọba náà ẹ lọ sí skul ẹ lọ lé kọ́mẹ́díkù ẹ á gbé lọ báńkì Amang'bati tí ń wa tí ó jẹ́ yọ gbà sẹ́yìn sẹ́ẹ̀lì fíwọ́ ẹni tọkọtọ yanjú ẹlòmíín ṣe Islamic studies níléèwé ńgbà tí ọba rẹ̀ ọba rẹ̀ lọ́sibítù wọ́n ní kọ́ sáà mọ̀ tó pẹ̀lú àwọn nọ́ọ̀sì kan máa fún lówó sùn ntó burú jáì tí sẹ̀rí àsìlámù tí ò fọwọ́ sí ni iṣẹ́ tẹ̀ bá mọ̀ ẹ̀ mọ́ gbà torí pé Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam in sọ fún wa pé ní inna Allaha ọba àlekèọlá yuhib ìmà dùn ma ìmà dùn mọ́lọ́ idha amila ahadukum amalan bẹ́ẹ̀ nìkan ọba ṣiṣẹ́ kan nù yín iṣẹ́ tó fẹ́ ṣe yẹn an yutqina kọ́ mà dáadáa gbẹ̀yìn oníṣẹ́ àbàbọ̀ arákùnrin kan èèyàn mi ni ó wá gbé mọ́tò tó tó sẹ́fẹ́ nìkan wọ́n wá sọ fún pé ọba ti gbé mọ́tò fún ọmọọṣẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tó gbà wọ́n tọ́ mọ́tò ń gbé fẹ́ lómi ni ẹ tó ṣẹlẹ̀ sí kí wọ́n máa gbọ́ mi báyìí nìsín gbà tó ọmọ pọ̀ mọ́ ọmọọṣẹ́ ọkọ mẹkáníìkì yanjú kí ló ń wá ń bẹ̀ bẹ́ẹ̀ gbé mọ́tò fún pánẹ́ẹ̀lì yóò tún bù yóò pàǹtí ń ṣe jẹ́kùn tó ṣe ni kí ló ń wá ń bẹ̀ islam ọ̀fara mọ́ fáwọn mùsùlùmí pé tí ọba dá wa lójú tá a mọ̀ dáadáa tá a ṣe é tí ó bọ́ sójú ẹ̀ bó ti yẹ kó bọ́ sójú ẹ̀ islam ọ̀fara mọ́ kásẹ̀ wò sẹ́ẹ̀mà pé tí a bá lọ́wọ́ ọba àníkíọ́lá ń fẹ́ràn yàn nítorí kinní kan sẹ́ẹ̀mà pé dàkejì ẹ̀ ni pé ẹni bá ṣe dàkejì ẹ̀ ọlọ́run ní fẹ́ràn rẹ̀ o ọba mi ọba àníkíọ́lá ńgbà tí ọmọ bá wa sọ̀rọ̀ ó ní wà á sí nà ń tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ ṣe dáadáa inna Allaha yuhibbul muhsinin ọba àlekèọ́lá ó fẹ́ràn àwọn tí ń bá ń ṣe nǹkan dáadáa ẹ tún lọ wo anabi wa Muhammad nígbà tí ó sọ̀rọ̀ ó ní inna Allaha ta'ala ọlọ́ba àlekèọ́lá katabali ihsana ala kulli shay ntọ́ sí gbogbo nǹkan ni pé kódà kódà kódà kódà dábàá dúran tábà sí náà wọ́n ní adùn dáadáa ìtumọ̀ ẹ̀ ni pé mùsùlùmí yìí kọ́ sí àjàmbàkù ntẹ́ bá ṣe láyé níṣẹ́ ẹ jẹ́ kó yanjú bọ́ọ̀ bá kéwú kéwú yanjú sẹ́wọ̀n gbọ́dọ̀ tí ò kéwú yanjú náà ní dẹ́sí rú bọ́ọ̀ bá kàwé náà kà yanjú tọ́ọ̀bà kọ́sẹ̀ kẹ́bíntà kọ́ yanjú bọ́ọ̀ kọ́ bíríkìlà kọ́ yanjú bọ́ọ̀ kọ́ mẹkáníìkì islam ọ̀farama ká kọ́ sí àbọ̀ ká máa fi ṣiṣẹ́ fáwọn èèyàn tọ́ra àmọ́ àbáyé wọn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́lúdé òṣìṣẹ́ eléyìí kàn sí yín o jọlúdé tẹ́ gbà wọn lọ torí tí ìbá gbàgbé bóyá monday tọ́lọ̀ yìí náà ni ni wọ́n ní wọ́n sọdún òṣìṣẹ́ ọdún tẹ́ ẹ bá ń ṣe tẹ́lẹ̀ yàmá náà ò sí ń bẹ̀ ń bí iṣẹ́ tẹ́ ń ṣe ọdún tẹ́ ń ṣe tẹ́ ẹ̀rọ kọ́ba ọlọ́run kọ́lọ́run rọ́ kọ́ba yín bí iṣẹ́ tẹ́ ń ṣe iṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ mọ́ tẹ́lẹ̀ jẹun níbẹ̀ ẹ̀ mọ́ ẹ wá ń fi ń ba tàwọn èèyàn jẹ́ torí ń tẹ́ ẹ fẹ́ jẹ ọlọ́run ọbọ̀ fẹ́ o ìbádọ́lá sẹ́ẹ̀rí kí wọ́n tún wá gbéṣẹ́ fún yàn ẹ̀ rí i pé mẹ́ta mọ̀ọ́kà lórí iṣẹ́ yìí àkọ́kọ́ àmánà kéèyàn lámánà pẹ̀lú iṣẹ́ tí ń bá ń ṣe ẹlẹ́ẹ̀kejì kọ́mọ̀wé ẹni tó gbéṣẹ́ fún un kọ́gbà pọ́lọ́wọ́n ọba fún rẹ̀ ní mójútó òun ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ tó gbà òun kọjá ń tọ́ mọ́ èyí gbaṣẹ́ tí ó mà èyí gbaṣẹ́ tí ó mà ó di mẹ́ta èyí tí wà á fi sí kẹrin sórí tí a bá gbéṣẹ́ fún ọ lẹ́yìn ìgbà tó bá rí i pé àmọ́ ẹ̀nà ni ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rù ọlọ́run lórí iṣẹ́ tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ó ṣe dáadáa ìtẹ̀kọ́ọ̀nù wà ń bẹ àṣeyẹjú wà ń bẹ èyí tí wà á fi sí kẹrin ni pé àsúrà àtòfẹ́lẹ́ injaz kéèyàn tètè máa ṣàṣeyọrí kéèyàn tètè máa ṣàṣeyọrí ẹni bá bá àwọn òṣìṣẹ́ mi dòwò papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sísítẹ́mù yàtọ̀tọ̀ sísítẹ́mù yàtọ̀tọ̀ bí wọ́n ti wọ́n pírẹ́tì yàtọ̀tọ̀ ẹ jẹ́ nílé kan sí yín bí wọ́n bá fẹ́ gba nǹkan bomi lọ́dọ̀ ìjọba mi ìdákọ̀jọba bì kan tí ó bá rìn iṣẹ́ ọ̀sẹ̀ kan yóò dọdún kan bọ́bá ní ìwé gbàmbì kan àbọ̀ òsè kínní kan lọ́fíìsì kan tọ́ ọba dúró do pé mo ti fíìlì fọ́ọ̀mù mo ti fíìlì ẹ̀ wọ́n sì ń láàrin ọ̀sẹ̀ méjì yọ jáde tí a bá sọ fún ọ pé sẹ́ ẹ fẹ́ kọ́ yá tọ́ba níbẹ̀ ni ó ní bàbá kan bẹ lábẹ́ gímọ̀ ẹ lọ rí bàbá tó wà lábẹ́ gímọ̀ tọ́ ọba rí ọdún méjì ò lè gbàwé rẹ o ò lè gbà o sórí tọ́ wà lábẹ́ gímọ̀ tó jòkó yẹ́jẹ́ rẹ ń pẹ̀lú chairman lókè ọ̀kan náà ni wọ́n o òun ni ẹsẹ̀ wá cháàjì rẹ ó pé ẹ bá ti sọ kẹ́ tó gòkè ẹ bá mú lọ lé kálẹ̀ bá sọ fún mi kẹ́ tó lọ sókè ni ibi tẹ́ jòkó ni ìmú wá fún yín ìmú wá fún yín àmọ́ gòkè yìí nísìnyí tọ̀ ọlọ́jọ́ mi rò lẹ́fẹ́ àmọ́ ká kẹ́ tó gòkè ni ìbàbá yín mú wá àmọ́ ẹ̀ ti gòkè ọjọ́ mélòó ni bàbá ni à mo fẹ́ gbà títí ọ̀tún la iye báyìí ni o tọ́ba tó wá ná yọ̀ wá ní tọ́ nínú tọ́ náà yìí yọ̀ pọ̀ sẹ̀ kan o sẹ́rí ogun bí ti wí bí o ti rí náà àwọn táwọn lọ́ọ́ bá lókè tó fìlẹ̀ lọ́wọ́ náà àwọn náà wọ́n ra wá sálẹ̀ kò ní jásẹ̀ yọrí ọwọ́ wa gbogbo òlu tí wàá ṣe báyìí ìdàgbàsókè kì bàlù náà ìlọsíwájú kì bàlù náà ìlú tí ò ní ká tètè ṣiṣẹ́ kó tètè yọrí the same thing mo sọ tàwọn tí ń ṣèjọba òun náà bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń rọ́ọ̀nù kọ́ńpìnì náà ti rí gbogbo bẹ́ẹ̀ bá ti gbọ́jà àwọn distributọ̀ ọbẹ̀ wọ́n làwọn tí wọ́n máa ṣẹ́tù distributọ̀ ni o àwọn náà ni wọ́n wá kọjá o àmọ́ yóò láwọn kan lókè tí wọ́n máa ṣẹ́tù tí wọ́n fi máa rọ́jà kó bí gbogbo ṣẹ́ ti rí nù ni tàwọn oníṣẹ́ ọwọ́ tó wá burú jáì kò sí ń tọ́ ka àwọn pẹ̀lú àsìkò rẹ̀ ntọ́kàn wọn ni gbéṣẹ́ kalẹ̀ kò sì mówó wá ńgbàṣẹ́ tán ńgbọ́wọ́ tán ọmọ lèkì kó tó sẹ́gbà ni ọmọ lèkì ni ńgbà àgàtà ń kan ẹnìkan wá ti ọ wá mi dìsáyà àwọn wíńdò oríṣiríṣiríṣiríṣi ọ wá bá ti sọ fún wẹ́dà tó bá wà wọ̀nyí pè wẹ́dà. wẹ́dà ní àwa wọn gbogbo design ta ni kò sí olóhùn ó sì èèlò lówó iye báyìí kankan àsanwó pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run ọdún méjì àrígbà látijọ́ náà mo ti dúró lérí pé gbogbo windo tẹ́ bàbá yín yọ tí ò ní sáìsì tẹ́ ń ta ń gbòòrò ẹ mọ̀ yọ ọ́ tí màá lọ léwé dà káàkiri ṣé four by four wọ́n máa ń ṣe é kalẹ̀. Se one sixty five by six kalẹ̀ wọ́n ń ṣe kíní kankalẹ̀ yìí tí ìbá ní rírà nítorí máa ń lẹ́ni tí ọba mi ṣe kàkí ẹ má fi sínú lé mi mọ́ ọdún yẹn mo ti pinnu ẹ̀ tí ogun tí ọba dèmi àti wẹ́dà papọ̀ ìyá yà ṣe measurement tí ń ta sẹ̀ǹgbé four by four wọ́n ń ta kàkí àwọn wọn ti ṣe ni four by four kalẹ̀ wọ́n ṣe window four by four kalẹ̀ ń tọ̀ ẹ bá ń ṣe ní size tó ṣe pé tí n bá ti débi wọ́n kó kalẹ̀ tí ra ọjà mi tí kò wálé torí pé wọn bìkítà pẹ̀lú àsìkò rẹ tí a bá gbowó rẹ tán wọn bìkítà pẹ̀lú àsìkò rẹ oníṣẹ́ ọwọ́ báwọn ti rí nu tí wọ́n wá burú tí òṣìṣẹ́ lọ sẹ́rà àwọn òṣìṣẹ́ wọn bọ́ba sẹ́tù bàbá abẹ́ gi ọ̀rọ̀ rẹ̀ yẹn ju eléyìí ó gbowó pé tán kò ní iṣẹ́ yóò tún wá sá lọ yóò sá lọ kò síye tó lè gbà yóò sá lọ gbẹ̀yìn tẹ̀ hùwà yìí kì í ṣèwà rí i bẹ́ẹ̀ bá ń sọ ní òṣìṣẹ́ jọ mọ́ndé bẹ́ẹ̀ bá di yìí mẹ́rù àwọn tí ń sọ fún yìí bẹ́ẹ̀ bá di mẹ́rù yìí ẹ má jìyànjú àlìkìyàmà ẹ jìyànjú àlìkìyàmà ẹ dákun tí ẹ bá fún yàn ládéhùn pé ìgbà báyìí ní ìparí iṣẹ́ rẹ̀ ẹjọ́ parí ẹ̀yin ìjọba gbogbo ntẹ̀ ń bá ń kọ sínú ìwé pa á gbà lọ́sẹ̀ méjì ẹ já máa rí gbà ẹ já máa rí gbà. ìmọ̀ parí iṣẹ́ ńgbà tó yẹ ká parí iṣẹ́ ìbàtẹni tó gbéṣẹ́ fún yẹn jẹ́ ńgbà mí ìbàtẹni tó gbéṣẹ́ fún yẹn ìbàtì ẹ̀jẹ̀ ńgbà mí ìbádàlá ńgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ náà alukur'an ó ní wa bil ahad innal ahada kana mas'ula bẹ́ẹ̀ bá ti sàdéhùn fún yẹn pé yọ gbàṣẹ́ ńgbà kan ẹ pàdéhùn rẹ̀ ẹ pàdéhùn rẹ̀ innal ahda kana mas'ula àdéhùn tẹ́ ń ṣeun bẹ́ẹ̀ ni tẹ́ ẹ gbéṣẹ́ fún tẹ́ ẹ bá yàn jẹ tí òbí san yín lẹ́yìn èmi ọlọ́run ó béèrè ẹjọ́ àkìyàmà ẹ̀yin òṣìṣẹ́ ọwọ́ ẹ̀yin òṣìṣẹ́ ọ́fíìsì bẹ́ẹ̀ bá sọ fún yàn pé wàá gbà lọ́la ẹjọ́ orí gbà tọ́lọ̀ ọ̀bá ní tẹ́ ọlọ́run dájọ́ tí ọ̀ tẹ́ ọlọ́run fún ẹ kàn mọ́ gbàṣẹ́ káwọn èèyàn máa lọ kọ́ máa bọ̀ ẹlòmíì gbé mọ́tò fún mẹkáníìkì níbi à ń lọ à ń bọ̀ gangan ọ́fẹ́ ṣe déédéé owó ohun tí wọ́n ní ọ̀rà sí mọ́tò ìwà burúkú gbà ni gbà tọ́lọ̀ ń fẹ́ ròyìn àwọn ẹni rẹ̀ nínú alukur'an tọ́lọ̀ ń fẹ́ bá àwọn ẹni rẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ tó jẹ́ mùmínì tí ó wọn sọ̀rọ̀ ọba mi ní yà yọ alladhina amanu mọ̀pẹ́ yìí tẹ́ jẹ́ mùmínì awfu bil uqud tẹ́ ẹ bá sàgírímẹ́ǹtì pẹ̀lú àwọn èèyàn tẹ́ ẹ fẹnu kò pé gbà báyìí ọlọ́run ní kẹ́ ẹ mú sẹ́kẹ́ jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ o nígbà tó lọ́wọ́ arúyà àwọn tí wọ́n wà ní Janna ó ní walladhina hum li amanatihim wa ahdihim ra'un àwọn tó ṣe pé àmánà àwọn tí wọ́n bá ṣe àmánà tẹ́ bá fún wọn àtàdéhùn tí wọ́n ṣe wọ́n sì mú sẹ́ walladhina hum ala salawatihim yuhafidhun àtàwọn tó ṣe pé wọ́n mójú tásìkò oorun ulaika humul warithun àwọn tí ó jogún nù ní ogún kí wọ́n jẹ alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun wọ́n ó jogún aljanna firdaus ibẹ̀ ni wọ́n wàá wà tí wọ́n pẹ́ kánrin kese ibadallah ó ń kírun ó ń ò ní àdéhùn pẹ̀lú àwọn tó ń bá ṣiṣẹ́ kì í ṣiṣẹ́ rí o tí wọn bá ti gbéṣẹ́ fún ọ ìgbà tó bá ń pè yọ parí ni ọ sọ sìmọ jàmbá jàmbá là ń pè ní àmánà ìdàkejì rẹ àmánà èyí tà ń ṣe yí áàdùn ni ìgbà tó ọba ni wọn gbàṣẹ kí wọn gbàṣẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ẹ jẹ́ kí méjèèjì ó pé lára ẹ̀yin ẹ̀yin mùsùlùmí ibi tí ìsìláàmù ń pè wá lọ nìyẹn ṣe rí àwọn tí mo sọ yìí mo sọ kalẹ̀ yìí àkọ́kọ́ látara ká ní àmánà ẹlẹ́ẹ̀kejì kágbọ́ kágbà pọ́lọ́wọ́n ọba ní mójútó wa lérí àmánà ẹni tá a gbà mánà lọ́dọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a bá ṣiṣẹ́ yẹn ká ṣekọ́ yanjú ẹlẹ́ẹ̀kẹrin <clears throat> ẹlẹ́ẹ̀kẹrin tá a bá ládéhùn lórí nǹkan kan gbígbà báyìí ìgbà báyìí yóò yọrí ẹjẹ́ yóò yọrí ńgbà náà ṣe rí rìsọ́ọ̀tì ẹ̀ ni pé ulaika umul warithun èyí lẹ́ẹ̀dẹ́ni tí ó jogún alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun ẹ wọ firdaus ẹ wọ abẹ́bẹ̀ lọ́kàn ní kése ńgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ní síbi kọ́dà aflaha al-mu'minun àwọn mọ́mìnì tí ó bọ́ bí ìyá alladhina hum fi salatihim khashi'un walladhina hum 'anil lagwi muridun walladhina hum liz-zakati fa'ilun walladhina hum li furujihim hafidhun illa 'ala azwajihim aw ma malakati aymanuhum fa innahum ghayru malumin wa man ibtagha wara'a dhalika fa ulaika humul 'adun والذين هم على صلواتهم والذين هم لأماناتهم وعادهم راعون والذين هم على صلواتهم يحافظون ẹwùn tọ́ka ń sọ̀rọ̀ ọ̀run mọ̀sẹ̀sìnà lámàánà tọ́básàdéhùn musẹ́ ńgbọ̀ wá ka ogun ẹ̀ tán àṣekọ̀ ọmọdéhùn sí òun nu wọ́n súnmọ́ ara wọn o kọ́ lámàánà òun nu wọ́n súnmọ́ ara wọn o ọlọ́run ọlọ́run tó wá ní kọ́ọ́lìtì la àwọn ni wọ́n wọ àlìjẹ́ Allahumma ayyiz islam wal muslimin. وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين يا رب العالمين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 ní kutuba mi ẹlẹ́ẹ̀kejì tí o ní kọ̀mọ́ ọba mi ní yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ittaqullaha ìbẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa ní ẹjọ́ máa jáde lẹ́nu yín yuslih lakum a'malakum àwọn ọ̀rọ̀ yẹn ni ó tún ṣe tó bá kù díẹ̀ káàtó ṣe wa yaghfir lakum dunubakum àwọn ọ̀rọ̀ yẹn ó ṣe sábàbí àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ọlọ́run ó fi wa man yuti illaha wa rasulahu gbogbo ẹni bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ fakọ̀dé vaza fawzan azima kútùbà mi ò ní gùn mọ́ ọ̀rọ̀ tí mo sọ lónìí lọ́rọ̀ àwọn òṣìṣẹ́ bọ́yá ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn bọ́yá ń ṣiṣẹ́ fún yàn kí kálukú bẹ̀rù ọlọ́run kí wọ́n sàmánà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni tó gbéṣẹ́ fún ọ tí ọba mójútó ọ ọpọlọ mójútó ọ ẹlẹ́ẹ̀kẹta tó ọba mọ̀mọ́ gbà á ẹlẹ́ẹ̀kẹrin àdéhùn tó bá ṣe fún yẹn lérí iṣẹ́ jẹ́ wọn ó ṣe kíní kí wọ́n bá bẹ́ẹ̀ sẹ́rí tí mo kàkà lè yìí tí ìsọtẹ̀ni tó gbéṣẹ́ fún yẹn àwọn tí a ń gbéṣẹ́ fún yẹn náà ní ojúṣe tiwọn náà pẹ̀lú ẹni tí wọ́n gbé iṣẹ́ fún báyọ̀ bá gbà wá láti sọ lónìí ọlọ́wọ́n máa yè wá tọ́lọ́dún òṣìṣẹ́ wọn làwọn ṣe níjọ́ mọ́ndé sẹ́rí tí mo kàkà lè bẹ̀rẹ̀ nìyí ìlú kìlú agbègbè kágbègbè ile ise tí ise bá àpláyé kiri yìí ń bẹ̀ kò síyèméjì pé yóò di ńlá yóò sì dá dáadáa kò pé nǹkan ó di ńlá yóò sì dá dáadáa ẹ bá wà wọn tí mo kà kalẹ̀ yìí ó kéré nù sí ìjọba tí ń ṣe ó wá kéré nù sí ọwọ́ tí ń ṣe ó kéré nù ẹ̀ ń a gbogbo ń ni òjèlú ni òsìjèlú ní òjèlú ọ farabalẹ̀ òun ni èsì jèlú ọ dáa tí a bá wá ní gbogbo ayé bàjẹ́ àwọn èèyàn dìdàkudà àwọn nǹkan bẹ tí wọn ò gbọdọ̀ jẹ wọn à gbọdọ̀ dìdàkudà wọn à gbọdọ̀ bàjẹ́ àwọn wo làwọn náà àwọn tá a bá pè ní mùsùlùmí òdodo. kuntum khayra ummatin ukhrijat lin nas ẹ̀yin mùsùlùmí níjọ tó dáa jù tí mo wá gbé yí kalẹ̀ fọmọ aráyé ta'muruna bil ma'ruf ẹ̀yin mùsùlùmí lẹ́ máa pàṣẹ dáadáa fáwọn èèyàn wa tanhawna 'anil munkar táwọn èèyàn bá ń ṣèbàjẹ́ ẹ̀yin mùsùlùmí lẹ́ kọ̀ fún wọn ẹ dákun jàmá iyọ̀ láfi sọ́bẹ̀ tọ́bi ó fi dùn bí iyọ̀ bá kan bí iyọ̀ bá wá kan tí iyọ̀ dá mọ́ sọ́bẹ̀ lè dùn ìtumọ̀ ẹ̀ nípa àwọn ìwà búta kàtàwọn yẹn ń ṣe pẹ̀lú sẹ́yìn njọ́ tá a bá ń ba lọ́wọ́ mùsùlùmí tí ó gbà lọ́wọ́ wọn ìlú òbúrú o gbogbo àwọn tí ń tàtàkùtà kí ni wọn àwọn tí ń kówó òlu jẹ kí ni wọn àwọn tí ń gba títì tí ń dà lẹ́ẹ̀mẹ́ta tí wọn ò dà kan kí ni wọn àwọn mẹkáníìkì tí ń gba mọ́tò ń di èèyàn kí ni wọn àwọn bíríkìlà tí ń kan létí léńjò kí lọ́pọ̀lọpọ̀ wọn ní a bá ní àwa mùsùlùmí lẹ́ Nàìjíríà àwa la pọ̀jù kò dàrú àwa la pọ̀jù kò dàrú ṣé ẹ rí bá a ti pọ̀ náà láàmú pọ̀ níbi gbogbo nǹkan kọ́dà láwọn ẹ̀wọ̀n tí ó gba bá a pọ̀ ń bẹ kò sí tóbi pípọ̀ tá a pọ̀ ni kí wọ́n mọ̀ wá lé wà nínú àwọn tí wọ́n ṣe tọ́ka sí pé mùsùlùmí dáadáa rèé tọ́ ọba ṣiṣẹ́ tíṣẹ̀ rí ọ̀dà wọ́n á jẹ́ sọ fún ọ tọ́ ọba tora rẹ sípò mùsùlùmí dáadáa tí àwọn nǹkan mẹ́rin tí mo kàkà yìí níbi kó ṣiṣẹ́ tí wọ́n bá lára rẹ àmọ́ náà ó di mẹ́ni gbà pọ́lọ́hún ní mọ́nítọ̀ rẹ ó di méjì iṣẹ́ tó bá ṣe ṣe dáadáa ó di mẹ́ta bọ́ ọba ṣàdéhùn lérí iṣẹ́ mú iṣẹ́ ó di mẹ́rin sórí tí mẹ́rin ni ọba pé ìsìláàmù rẹ gán mi sọ àmẹ́kẹ́ ṣe irun kì í sáwẹ̀ kì í zaka aláàkọ́tù abdi bil abdi ni àṣepọ̀ ẹrú pẹ̀lú ẹrú ni ṣùgbọ́n anábì jẹ́ òye wa pé láì mẹ́nà kò sí ìmánì liman la amánátàlá fẹ́ni tí ó bá lamana anabi ni la imana liman la amana tala ẹnikẹ́ni tá a fi nǹkan sọ tí ó dabaru ẹ̀ kì í ṣe mọ́mìnì la imana yẹn ìtumọ̀ ẹni pé imani rẹ̀ pé o abuja njẹ́kun bẹ́nu imani rẹ̀ anabi tún ni wàlá dínà liman la adala o ẹni tó bá ṣàdéhùn tí ì mú ṣẹ kò lẹ́sìn ẹni bá ṣàdéhùn tí ì má déhùn ṣẹ kò lẹ́sìn. sọ ayẹ kọjá sí pẹ̀lú rẹ àwẹ̀ rẹ sàká wà cancelled torí pọ̀ lámàánà irun rẹ àwẹ̀ rẹ sàká rẹ hajj rẹ umra rẹ sàrà tó o pé àdéhùn fáwọn èèyàn ọ cancel ẹ̀sìn rẹ ẹ̀sìn rẹ wọ́n cancel ẹ̀ ìbádàlá wọn á fẹ́ fi dá ti ya kó ṣe ngba mi ti se na. wọn ò kú bójú wò wá ṣe é mọ̀ pé ntí ayé fi yàtọ̀ sálì kìáma ẹ jẹ́ n sọ fún yín lẹ́nu ntí ayé sálì kìáma ò fi tòjá yé lọ ẹ jẹ́ n sọ kán bẹ̀ fún yín àwọn ìjọba ayé tí wọn àbádẹ ló ń tí mo fẹ́ sọ yìí corruption ní tálẹ́rì lẹ̀ sẹ́ẹ̀rì bá a ti gbé jìyà kalẹ̀ fẹ́ni tọ́ba sẹ́ẹ̀ ló yẹ ká gbé ẹ̀bùn dáadáa kalẹ̀ fẹ́ni tó ṣe dáadáa níjọ́ táwọn ọlọ́pàá ti mú yàn bí ò níwèé mọ́tò talẹ̀ yìí gbọ́ pé wọ́n ní ó ṣèwé lọ́dún mẹ́ta kò jẹ́ wá gbà ẹni tí ò ni wọ́n lé kì ẹni tí ń gbàjẹ́ lọ́dọọdún kò sí ní tí wọ́n fi kíkú sẹ́ ẹni tí bá ṣe adánlù yóò wá dàbí ẹni pé òmùgọ̀ ni. ẹni tí ń sanwó nípa déédéé òsìjọ wọn wá kí pé ah ládùúgbò yìí afẹ́ họ́nà lágbájá ǹjẹ́ kí ló dé kò jẹ́ owó nẹ́pà rí àwọn tí ń gòkó lẹ́ẹ̀mọ́ rí káàkiri <laughs> ẹ ní ẹ̀rọ àwọn tí wọ́n sọ pé lágbájá ń sanwó sẹ́ẹ̀rí àìmọ́ kí àwọn oníṣẹ́ẹ̀rí pé ẹkú sẹ́ẹ̀rí táwọn oníṣẹ́ẹ̀bú wá dàbí ọ̀jọ̀gbọ́n àwọn oníṣẹ́ẹ̀rí ní òfìsẹ́ rí lẹ̀ o tí ẹ sì pé yẹn bá bẹ̀rù ọ̀rọ̀ ẹgbẹ́ ń tọ́ba mi sọ. So ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى bẹ́ẹ̀ ni tó ṣiṣẹ́ yóò ti rí pé ah ẹ̀san mi rèé bẹ́ẹ̀ lẹ́ni ó ṣiṣẹ́ fún lórí pé ah ìyà mi rèé ẹ ti gbọ́n tọ́lọ̀ ń sọ ọba mi ní inna Allah òun ọba Allah la yudin òun ò ní fi ráre ajira lil muhsinin ẹni bá ṣe dáadáa yóò gbẹ̀san ẹ̀yin ìjọba ẹlẹ́san fáwọn dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti níyà fáwọn tí ń ṣe àyídá ìjọkíjọ tá a bá ń kẹ́ni tí dáadáa pé okú sẹ́ arósì máa nẹni tí ò ṣe dáadáa amẹ́ni tí ò ṣe dáadáa wọ́n tún mọ yóò tún bọ́ yóò tún máa yán káàkiri èèyàn rí ó kéré sí nù ẹ dákun jàmá mo wá fẹ́ fi yé yín mo fẹ́ kọ́ da yín lójú bẹ́ẹ̀ yín bá ṣe nǹkan mẹ́rin tí mo kà yìí bí ẹni tí ẹsẹ̀ fún ọ̀bá mọ̀ ẹlòmíín bẹ lẹ́nu iṣẹ́ ìjọba kò gba rìbá rí kò gbówó bọ̀nú rí bàbá kan ẹni wá dáadáa rí iṣẹ́ ọlọ́pàá ní í ṣe ọwọ́ abimọ mẹ́fà kọ̀ wá sí kan tí ò ṣe fi tọrọ ọmọ nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà kò sí kan nínú mẹ́fẹ̀ẹ̀fà tí ò ṣe fi tọrọ ọmọ àwọn yẹn á lọ bàbá yẹn wá pé bàbá gbogbo ọmọ tẹ́ ẹ bí lọ yanjú ọgbọ́n wo lẹ dá sí ọlọ́pàá sì níyìn ó níbẹ̀ ni níjọ mo ti wọṣẹ́ tí mo fi bọ́ sọṣẹ́ mi lẹ̀ tọrọ tọrọ kọ́bọ̀ kọ́bọ̀ kò wọnú owó mi tọrọ tọrọ kọ́bọ̀ kọ́bọ̀ kò wọ halali mi mi táwọn ọmọ mi halali mi ni mo fi táwọn ọmọ mi ìyàwó mi sì gbọ́rọ̀ sí mi lẹ́nu bẹ́ẹ̀ tí ra àwọn ọmọ fẹ́ fà wọn rúmà ń palọ̀ lábí gbogbo wọn sí àwọn ọmọ yẹn ti dẹ́ntì ń kọ́lé káàkiri nàìjíríà báyìí o wọ́n ti dèèyàn báyìí o bá a bá sọ fún ọ pé ọ̀sà máa nà kó o ṣe dáadáa lẹ́nu sẹ́ rẹ mọ jàmbá màpọ́lọ̀ ń rọ́ kọ́bà rẹ mo fẹ́ kọ́ mọ̀ pé ọ̀gọ́ o ọlọ́ni inna Allaha la yudi'u ajra al-muhsinin bẹ́ẹ̀ ni tọ́ bá ṣe fún ọ̀bá mà ọlọ́run ò ní fẹsẹ̀ rárá rẹ o ẹ̀sán rẹ ọlọ́run ò ní fẹ́ rárá rẹ la yadhabul urfu bayna Allahi wan nas lágbájá òmóore kò ní sọnù tọ́ba sọnù lọ́dọ̀ ọmọ ẹ̀dá kò ní sọnù lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́ bá wà lẹ́nu sẹ́tẹ̀ ẹ máa ṣe dáadáa yóò lábọ̀ bẹ́ẹ̀ la sì rí odidi mínísítà àrí ambassador tọmọ rẹ̀ mugbó lábẹ́ péjì láwọn míín náà taari tó bímọ mẹ́rin pílẹ̀nì ní fi mẹ́ta lọ́gbà tọ́jú lóṣooṣù plane yọ lọ lóṣooṣù wọn lọ gbà tọ́jú rẹ̀ èbò kí láǹfààní owó tó ní eléyìí ni ọ̀jẹ̀jẹ̀kújẹ ni òmùmùkùmù kọ̀gbá rìbá kọ̀gbọ́ owó kan lọ́rọ̀ ẹnìkan ẹnu owó oṣù rẹ̀ ìfi ń jẹun ó ní wọ́n sì dáhùn mọ́ lọ́fíìsì pé ẹ má ràn jáde yóò bà bísínẹ́sì jẹ́ ẹ má ràn jáde ó ní wọn ìran òun jáde wọn fáwọn ẹlẹ́bùn ọdún wọn gbà sálárì aláwọ̀ sísè òun lòun fi tọ́ àwọn ọmọ àwọn sẹ́ẹ̀rí pọ́lọ́wọ́n ọbọ̀ rẹ̀ sẹ̀ láre ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́nu iṣẹ́ ẹ ṣe ń ta èyí làkèsí fún kẹ́ ẹ ṣe léyìí ń da àjọdún òṣìṣẹ́ lọ nítorí yẹ kẹ́ ẹ mójútó nù ẹ sàmánà pẹ̀lú iṣẹ́ ẹ gbà pọ́lọ́wọ́n mọ́nítọ̀ yín ẹ jẹ́ sẹ́tẹ̀ fẹ́ sẹ́jọ́ yanjú tẹ́ ẹ bá mọ̀ ẹ má dédé ẹ ẹ má wàá ba àsìkò àwọn èèyàn jẹ́ lórí iṣẹ́ ìgbà tẹ́ ẹ bá ilẹ̀ ẹ yọrí ẹ ẹ yọrí ẹ ó fẹ́ kí ẹ mọ̀ kí tẹ̀ o inna Allaha la yudi'u ajra al-muhsinin ẹni bá ṣe báwọn ọlọ́run ò ní fẹ̀sán wọn rárí sẹ́wọ̀n kébí ò ti ní fẹ̀sẹ̀ ẹni rárí ẹ̀yin ibú náà náà gba tiẹ̀ náà ẹlòmíì fi tọ́ ọmọ ni òfin jẹ́ èèyàn ló fi parí iṣẹ́ tí ọ̀sán láfíà mọ́ ẹlòmíì fi ń kiri sí sí àdó ìdí sí àgbákò torí iṣẹ́ ibú tóun náà ṣe la alalaha yantakimu minhu pé ọlọ́run ọba ń gbẹ̀sán lára ẹ̀ pẹ̀lú iṣẹ́ ibú tó ni